Gentlemen, it's been great having you in the studio today. If you're listening, AI is taking over the world and you have to position yourself properly to be a part of this revolution. So we've been speaking with the CEO AI Traders World, Mr. Michael Akinwale, uh, Mr. Olusegun Enujowo, the Chief Innovative Officer of that company, and uh, Mr. Michael Akinogbe. Chief Technology Officer of AI Traders World. Thank you, gentlemen, for coming to the studio today. Thank you very much, Lekon. Thank nice you. To be here. Thank you. All right, if you care about your future, this looks like a viable opportunity you should keen to. Bye for now. Fresh 107.9 FM. ẹ tún káàsán níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa àkú bójú ọjọ́ ṣe rí àsìkò ìfọmọnìyàn ṣe àkú gbìyànjú ọba òkè yóò dé ìgbìyànjú wa ládè àkúkú ní ṣàṣedànù àdẹ̀ní ṣe lásán lágbára olúwa ṣáájú ń wá ìbò lédè dúró ẹni tájú bọ́dọ́ra wípé ọjà ò tí ì yá kánkán ẹ fọkàn balẹ̀ o ẹ má bẹ̀rù ẹ má fòyà oòrùn tó wà lókè yìí ó sì táṣọ́ gbẹ̀ tí fi jẹ́ pé aago kan àbọ̀ ó ṣẹ̀ lé níṣẹ́jú díẹ̀ ni kẹ́ ẹ tó kílòsì kẹ́ ẹ tó di gbádàgbọ̀pẹ́ tí ń lọlé ọba òkè yóò gbé àwọn oníbàárà eléyìí tí ò tiẹ̀ ní làyínláàgùn ọba òkè yóò gbé wá o tí fi jẹ́ pé bákàrẹ́ ọkàn ẹ̀ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one no oh seven point nine fm lábẹ́òkúta àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́tákìjì àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyà mì àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ẹ ti mọ̀ wípé òun la máa ń gbé wá kàyín mọ̀ ṣáájú ohun gbogbo èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbà èdè èdè tún bẹ lúgbúlùgbú nù kànga mi lọ́sàn-án òní ẹ̀já bẹ̀rẹ̀ lábala kókókókó kókó rí ẹ̀ lọ́sàn-án tòní ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́kọ ń bọ̀kì nípínlẹ̀ bayelsa o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ wípé ọwọ́ ti tó arákùnrin kan o látàrí wípé ó bẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ lórí kí wọ́n bá débẹ̀ àkúkú ní lọ́rẹ̀ẹ́ apani ẹ̀yìn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge ìbádà kí ẹ kíyèsára ẹ gbọ́ ló ní kúlẹ̀kúlẹ̀ lọ́sàn òní o lórí ìròyìn tó kọ sísọ eléyìí náà ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ́kì nípínlẹ̀ Ògùn o wọ́n ní àwọn ìyálájẹ́ bàbá lọ́jà eléyìí tí wọ́n ń ta àwọn ohun tẹ́nu ń jẹ nípínlẹ̀ Ògùn ké gbàjarè wọ́n ní ẹ máa gbà wá ẹ iye <laughs> àwọn oníbàárà eléyìí tí wọ́n wá ra nǹkan lọ́dọ̀ wa ó ti já wálẹ̀ o kódà àwa gan ó ti fẹ́ẹ́ dépele pé àwọn ohun jíjẹ tá a pàtẹ àwa gan là á fẹ́ máa jẹ fúnra wa fi ṣọ̀run ajíjà látàrí wípé àrò oníbàárà àwọn èèyàn lásìkò yìí kálukú ti bẹ̀ sí ṣẹnu déédéé síbi ẹgbọ̀ lọ́sàn-án òní lórí ìròyìn tó kọ sísọ eléyìí náà ó kọ sísọ ó gbẹnután o ló ní kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ kọ́ sísọ gbẹnután níbi tí àjọ efcc ìyẹn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ tóun ti ṣíṣe owó ìlú kúmọ́kúmọ́ efcc ti sọ̀rọ̀ wípé ọwọ́ ṣìkún àwọn ó mà ti tó pásítọ̀ kan o ìyẹn pásítọ̀ tó lọ ra àwọn dúkìá lóníranran eléyìí tó wo rẹ̀ lọ bíi bílíọ̀nù náírà ìbò pásítọ̀ ti rówó wọ́n ní ó gbà lọ́wọ́ eléyìí gbà lọ́wọ́ tọ̀hún jọ gbogbo rẹ̀ papọ̀ ìyẹn àwọn ọmọ ẹ̀yìn eléyìí tí wọ́n ń tẹ̀lé àtàwọn ọmọ ìjọ wọ́n ní ayédèrú àjọ aláàánú kan eléyìí tí kì í ṣe ti ìjọba tá a mọ̀ sí NGO òun ni pásítọ̀ fi ń pọ́rọ́ léwé fún wọn wípé òun fẹ́ ṣètò ìrónilágbára ètò ẹ̀yáwó fún wọn ṣùgbọ́n kẹ́ ẹ tó yáwó ká tó lè yá yín lówó kẹ́ ẹ tó jàǹfààní rẹ̀ ẹ kọ́kọ́ mú owó tó dín ní mílíọ̀nù méjì ẹ jẹ́ kíyẹn ó kọ́kọ́ wà ńlẹ̀ ká fi ṣe gbogbo ètò kí ni ká pèlè yìí bí kì í bá ṣèròyìn eléyìí tó ń kọ sísọ tó gbẹnu tọkọ ń bọ́kì ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ katsina ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnu tọkọ ń bọ́kì ń bẹ̀ o wọ́n ní kí ni ká tún ti pèlè yìí àwọn ajínigbé àwọn alákatakítí agbésùmọ̀mí òun ni wọ́n ti ń dúnkokò báyìí o wípé ìyàwó ọ̀sìngì ṣe é rántí nígbà tí ròyìn kọ́kọ́ jáde wípé ìyàwó tuntun ọ̀ṣàrà eléyìí tó ń ṣe gbéyàwó lọ́wọ́lọ́wọ́ ńgbà tí wọ́n kúrò ń reception kó wọn àtọkọ máa lọlé wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé àwọn ajínigbé gbéyàwó wọ́n gbé lọ sáhámọ́ wọn ibẹ̀ ni wọ́n ti wá ń dúnkokò báyìí ò wípé bọ́ọ̀n bá ti sanwó ìgbàsílẹ̀ ìyẹn ránsọ́ọ̀mù <laughs> àwọn yóò ṣègbéyàwó mi fóbìnrin yìí lọ́lọ́gùròdò ẹ gbọ́ lọ́sàn òní lórí ìròyìn tó kọ sí sọ ẹ wò ó ó pọ̀ lọ́wọ́ olùtẹ tọ̀sán yìí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ múkàlẹ́ tówó kẹ́ múkàlẹ́ tọmọ kẹ́ ẹ máa bá wa bọ̀ lọ́sùn òní lórí ìròyìn tó kọ sí sọ tó gbẹnu tán ẹ máa bọ̀ lójú òpó Facebook yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ máa ṣáàṣì fún ẹ láìkí péèjì yẹn kẹ́ ẹ fọ́lù ẹ̀ kẹ́ ẹ já síbí kẹ́ ẹ máa fi àwọn kọ́mẹ̀ǹtì yẹn ṣọwọ́ síbẹ̀ ó kọ sísọ. àkànṣe ọ̀sán kan òru kan ní jésù city ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ rẹ padà. àkókò yẹn láyé sí ń fọ́nrẹ́ ni. ẹlẹ́ẹ̀kejì tó máa lágbára pẹ̀lú àyè tó yàtọ̀. ọlọ́run ló sọ fún wòlíì sàmúlùwà lọ bàbá adámi mọ́gò. pé ìgbà mẹ́ta ni ká pàdé o. wọ́n sẹ́kọ̀ òru kan nínú ìrìn àjò. àwẹ̀ àtàdúrà forty one days sọ́lọ́dọọdún yẹn. ọjọ́ sátọ̀dẹ̀ àti sunday eleven gángan ni lásán sílẹ̀ yìí. Gba gbogbo rẹ̀ padà. Ire gbogbo tó tọ́ sí ẹ. Jésù fẹ́ yọ̀ǹda ìsátidé àti sẹ́ndì ọ̀sẹ̀ yìí. Nípasẹ̀ ìjọlọ lórí àwọn ìránṣẹ́. Àwọn olórin ẹ̀mí. Tọ́pẹ́ olùtọ́kùn. Bọ́sí Adéyíwá. Arambada Twins. Wọlé Sàmúlò Alọ́bàbá Adámímúgò. Wọ́n á máa pàṣẹ. Bẹ́ẹ̀ láǹfààní wọn náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì. Ọgbẹ́ èèyàn ní kọ́gbẹ́ omi àdúrà wọn Glow users, I want to drop this here while it is hot. If you have a Glow line that's not linked to your NIN yet, this is your last chance to do it or you risk getting blocked. Yes, you heard that. Your line will be blocked, cancelled, barred, disconnected. Pick your choose. This is coming directly from the horse's mouth, the NCC. What else do you stand to lose, you may ask? Well, along with your ability to make or receive calls, send SMS, or even check your account balance. No more tweeting, posting, and chatting on social media. Dial star 996 hash now or visit the nearest Glow outlet or SIM registration agent to link your NIN to your Glow line and stay forever on. No NIN, no problem. Just go to the nearest NIMC office to get yours now. Remember, SIM registration is free. limited. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣakon shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣakon tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ àníyá yìí ti ṣe dáadáa. yẹ́rì O yọ́yọ́dé fògòló òṣèjọ́tọ̀ àyítẹ́ West tán sẹ́nẹ́tọ̀ Solomon Ọlámilẹ́kùn Adéọlá yáàyì kọ́sí ti tan jam from voluge làyí ná òvijìjì ogun West lẹ́ẹ̀pọ̀ yìnbíọ́ òwe ọmọ ìdáhọ́wẹ̀yà òjìlẹ́kùn sọ̀dẹ́ anáyí jam from vọ́nu lẹ́sán àzánṣẹ́àwẹ̀ tójẹ́ àzánṣẹ́ẹ̀nẹ̀ tó oṣù ehemẹ́tọ̀ òfìlẹ́wẹ̀ mìnáyí òwe Mi miu etan yewa south senatorial office senator yáàyì tán tó ìlàró miu ìpọ́kíátọ́lẹ̀ Mercyland hotel hall dìrọ́k Koko, Ueminayi, to Ado Doctor, Local Government Secretariat, Miuyewa North, Tole, Aholu, Ayetoro Tonsi, Agbaji, Ueminayi, Mokede, Miu Imekwa Fontole, Minayi Jap Form Itoto, Honorable Oladele Hall, Imeko, 10 a.m. Mude Anatin Dole Wenyi, O level result, WAEC, Kavi, GCE, Kavi, NECO, Kavi, NAPTEP, Anasotindo, Owesohia, Jijiyi Maten, Local Government, Anasoyin, Ogun West, COV Jijiji, Lo Aloka Ehele, Na zero nine seven four eight eight eight nine yá ìwé mọ́ yá ìwé lọ. àjẹbí àjẹbí àjẹbí àjẹbí àjẹbí ó ń lọ iwájú ló ń lọ àjẹbí ah. ti gbára mi dé o. ọ̀pọ̀ àwọn oògùn wa ti wà ní ẹ̀kún. àwọn oògùn wa ti wà ní pọ́dà àjẹbí trado medical company limited gori ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. àwọn oògùn òbílẹ̀ ilé iṣẹ́ àjẹbí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Ah! apatapìtì apìtì pátá. ó le koko. bákan náà ni báṣkìọ́ jẹ̀dí oògùn tí ń ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mùsítáífò oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí trado medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ òní. àwọn oògùn wa ti wà nílẹ̀ kẹ́kẹ́ àgbòtò fẹ̀yìn rí lọ agbára ló lọ mú wá. first january tún dé o. ilẹ̀ oko la wá ń tà o. mo jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí. mẹ́rin rẹ̀ gbẹ́ first january agro investment limited. mo ti lágbárí sàṣà èmi àjànàkú tí mọ́bí lẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́báfẹ́mi owó dé. ilé alára wà bẹ́ẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ làlábàtà green garden. ilé alára wà bẹ́ẹ̀. ẹni mọ̀ bẹ́ẹ̀ kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀nà olérànlájì ní three hundred thousand five hundred hundred thousand rántí éka kan. ó fẹ́lẹ̀ lọ́pẹ́jì. ilé alára wà bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ̀. iléeṣẹ́ four january rè mọ́ nà. two hundred and fifty rẹ̀ lajì. four hundred rántó di di éka éka méjì àbọ̀rẹ̀ nine fifty. a ò ní sanwó lù lọ́dún yẹ ẹ̀jẹ̀ kára lẹ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ o. ọjọ́ kẹẹ̀dógún oṣù february ranfani má dópin o. four january agro investment limited and sarudin house pepsi kwari labẹ́òkúta. zero nine one thirty nine zero seven 79, 77. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká ti apá bíbẹ̀rẹ̀ ká lọ sí ìpínlẹ̀ Katsina níbi tí ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnután ìṣẹ̀lẹ̀ tó kọ́ńbọ̀kì kan rèé o wọ́n ní àwọn alákatakítì tó ń ti àwọn ajínigbé eléyìí tí wọ́n jí ìyàwó ọ̀sìnkì ìyàwó tuntun ọ̀sàrà kan gbé o lásìkò tí wọ́n ń ṣe ìgbéyàwó lọ́wọ́ tí wọ́n ṣe ìgbéyàwó tán tí wọ́n ń lọ sílé ni ó jẹ́ pé àwọn lọ́kọláya náà wọ́n sì lọ́ọ́ kó sọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún níbi tí wọ́n ti gbé ìyàwó ọ̀sìngìn tí wọ́n ti gbé e lọ níbẹ̀ ni wọ́n ti wá ń dúnkookò báyìí o wípé bí àwọn mọ̀lẹ́bí ìyàwó náà bí wọn bá san owó ìgbàsílẹ̀ ìyẹn ránsọ́ọ̀mù wípé àwọn yóò tún ṣe ìgbéyàwó lákọ̀tun ìyẹn ni pé àwọn yóò fún arábìnrin ọ̀hún wọn yóò fún lọ́kọ tuntun wọ́n ní arábìnrin yìí ó wà láàrin àwọn obìnrin méjìléní ọgọ́ta ìyẹn sixty two eléyìí tí wọ́n jí gbé ní ọ̀sẹ̀ tó kọjá níjọba ìbílẹ̀ Sabua ìpínlẹ̀ katsina gẹ́gẹ́ bí aṣeríkà síwájú sí i wọ́n ní àwọn agbésùnmọ̀mí òun ni wọ́n ń dúnkokò nínú fọ́nrán kan eléyìí tí wọ́n fi síta lójú òpó ayélujára níbi tí wọ́n ti gbé ìbọn sí àwọn obìnrin ọ̀hún tó ń ti obìnrin tó ṣẹ̀ ṣèyàwó náà níbi tí wọ́n ti gbé ìbọn sí wọn léjìká tí wọ́n ti ń dúnkokò wípé bí wọn ò bá sanwó ìgbàsílẹ̀ ìyẹn ránsọ̀mù àwọn yóò ṣe àwọn obìnrin náà wọn yóò ṣe wọ́n ní ṣekúṣe ò ṣẹ̀wárí eléyìí eléyìí tó ṣẹ̀ ṣe ìgbéyàwó tán tó ṣẹ̀ wọlé ọkọ àwọn yóò wọ ọkọ̀ míì fún o lákòóló tó wà ìyẹn bí wọn ò bá sanwó ìgbàsílẹ̀ ìyẹn ránsọ̀mù ẹ wá rí wípé léyìí ó kọ sísọ ó tán ló ẹ jẹ́ ká mú eléyìí náà ká máa fi tẹ̀síwájú o lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán lọ́sàn-án níní níbi tí a ti rí kà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà eléyìí tí wọ́n ń ta ohun tí ẹnu ń jẹ tí wọ́n ń ta ohun jíjẹ nípínlẹ̀ Ògùn òun ni wọ́n ti ń ké gbàjarè ni wọ́n ń kọminú lórí ipò tí ò fararọ̀ eléyìí tí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa wà lásìkò yìí tó ti wá mú akùdé bá okòwò wọn wọ́n ní àwọn olókoòwò náà lágbègbè Magboro ìbàfò tó fi mọ́ àwọn ọjà tí ń bẹ ní mòwe níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi òwòdé òun ni wọ́n ké gbàjarè o gẹ́gẹ́ bí aṣeríkà lórí ìròyìn tó kọ sísọ wọ́n ní àwọn ọlọ́jà náà tí wọ́n ta ohun jíjẹ òun ni wọ́n sọ̀rọ̀ wípé lásìkò yìí o ọ̀rọ̀ máa ti dọ̀rọ̀ kalẹ̀ ẹ̀gúngún yàn lẹ́sẹ̀ okùn bàtájà níbi tí nǹkan dé báyìí tí nǹkan ti le koko bí ojú ẹja ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iṣẹ́ wọn dẹ̀ ń ṣẹnu ní déédéé síbí léyìí tó wá ti mú akùdé bá ètò ọrọ̀ ajé tọ̀dọ̀ ọ̀dọ̀ tiwọn náà wọ́n ní ní báyìí àwọn èèyàn gan wọn ti ẹ̀ wá ra nǹkan tí àwọn gbélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà gan òun ló jẹ́ pé ọjà táwọn gbélẹ̀ ti kára wọn òun làwọn ń kó síkùn o wọ́n ní arábìnrin kan eléyìí ti ń bẹ ní ọjà náà tí wọ́n porúkọ rẹ̀ ní arábìnrin Anna jẹ́ kó di mímọ̀ pé àkókò tá a wà yìí ó jẹ́ àkókò tí nǹkan fararọ tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn táwọn ń tajà ohun gbogbo ọjà ọ̀hún kò tiẹ̀ wá lọ déédé báyìí oníbàbá wò ẹ jẹ́ ká wo ìrẹsì eléyìí tí àwọn ń ra báàgì kan rẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n tẹ́lẹ̀ thirty thousand òun ló ti wá di ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rin sixty five thousand ó ní gàrí náà sọ̀rọ̀ wí kíló ṣubú tẹ̀hún tó sì wá jẹ́ pé àwọn tí àwọn ń tajà táwọn ń ta ohun jíjẹ òun ẹ wá rí wípé léyìí o ó kọ sísọ ó gbẹnu tọkọ ń bọ̀kì níbẹ̀ ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ wípé kí ìjọba kó dákun dábọ̀ kí wọ́n bá wọn wá ojútùú ayérayé ṣe léyìí ó kọ sísọ o ó gbẹnu tán kọ ń bọ̀kì ẹ jẹ́ ká mú eléyìí náà a máa fi tẹ̀síwájú níbi tí àjọ eléyìí tó ń gbógun tiwa ìbàjẹ́ àti ṣòwò ìlú kúmọ́kúmọ́ EFCC ti ṣípayá wípé iṣẹ́ ìwádìí tó gún mọ́kàn ò ó ti bẹ̀rẹ̀ lórí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin gbé òjíṣẹ́ ọlọ́run àgbà ìyẹn general ofasia ìjọ kan tí wọ́n pè ní faith on the rock ministry international tí wọ́n porúkọ rẹ̀ ní apostle theophilus ẹ̀bọnyì látàrí wípé wọ́n ní pásítọ̀ náà ó lọ ra àwọn dúkìá olówó tùlùtùlù tówó rẹ̀ ń lọ bíi bílíọ̀nù náírà láti ara owó eléyìí tó rí nínú jìbìtì tó lu àwọn ọmọ ọjọ́ àtàwọn èèyàn eléyìí tí wọ́n ń tẹ̀lé lójú òpó ayélujára àjọ EFCC ṣàlàyé wípé òjíṣẹ́ ọlọ́run náà òun ló jẹ́ pé lára àwọn dúkìá dòǹdẹ̀dòǹdẹ̀ eléyìí tó rà láti rí ilé ìtura oníyàrá mẹ́tàléní ìyẹn òtẹ́ẹ̀lì tó ní twenty three rooms wọ́n ní bákan náà iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe àwọn omi inú ọ̀rá yẹn pure water factory bákan náà àwọn iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe búlọ́ọ̀kù pẹ̀lú gbogbo àwọn dúkìá míì nílùú àbújá àjọ efcc wá jẹ́ kó di mímọ̀ wípé òjíṣẹ́ ọlọ́run yìí òun ló ń láwọn èèyàn lọ́wọ́ gbà tó sì lọ gbé orúkọ àjọ aláàánú ẹlẹ́sìn mìíràn kan ìyẹn foundation ó lọ gbé kalẹ̀ tó sì wá jẹ́ pé bó ṣe gbé kalẹ̀ ohun tó fẹ́ sọ pé wọ́n fẹ́ máa ṣe láti pàṣẹ àjọ yìí òun ní pé kí wọ́n máa yáwó èèyàn lówó àwọn fẹ́ yáwó èèyàn lówó ṣùgbọ́n ẹni tí wọ́n bá máa kọ́kọ́ yá lówó ó gbọ́dọ̀ kọ́kọ́ gba fọ́ọ̀mù kó sì san àwọn owó kan wọ́n wá ní níbi tí arákùnrin kan ti ń sọ̀rọ̀ pé ah òun kó sínú ìkẹ́kùn pẹ́yẹpẹ́yẹ pásítọ̀ yìí ò wípé ìṣe wọ́n sọ pé wọ́n fẹ́ yá wọn lówó tó sì wá jẹ́ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àtowó fọ́ọ̀mù àtàwọn owó ètò eléyìí tí yóò jẹ́ jámirẹ́mi àwọn pàdé òbí àtolùkọ́ tó máa kọ́kọ́ ṣáájú kó tó di pówó jáde kásàgbà ó ní ìgbà tí òun sanwó ọ̀hún lé ní tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ e èé ní tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ owó onírú owó aláta owó elépo owó onírú owó oníyọ̀ ńgbà tó máa kó gbogbo rẹ̀ tí wọ́n máa wá ṣe àkáǹtì tó máa ṣe sọ pé èèlò ló kú sí gangan wọn ní gbogbo rẹ̀ ó jẹ́ mílíọ̀nù kan ó lé ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún àti díẹ̀ ìyẹn one one million three hundred and nineteen thousand ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ wọ́n wá ní níbẹ̀ ó ní àjọ EFCC ti sọ̀rọ̀ wípé ní báyìí o ọwọ́ ti tó wọ́n ní yàtọ̀ sílẹ̀ yìí ó tún lọ sí ojú òpó ayélujára kan ó lọ sí sílẹ̀ níbi tó ti ṣiṣẹ́ ìyanu àdàmọ̀dì lójú òpó ayélujára tó sì jẹ́ pé ẹ lè rí kókó kan dì mú nínú wàásù àtàwọn àdúrà eléyìí tí wọ́n sọ pé ó ń jáde ohun kan ṣo tí wọ́n kàn ń sọ gbọmọgbọmọ òun ní pé káwọn èèyàn kí wọ́n máa fowó ṣọwọ́ ẹ wá rí wípé léyìí náà ó tún kọ̀ sísọ ó kà sí àrà ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tẹ̀ kúṣẹ́ kúṣẹ́ kúṣẹ́ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ gbẹnutọ́ kan ń bọ̀ kì àwọn olùkọ́ eléyìí tí wọ́n máa sọ pé ó dìgbà táwọn ọmọ bá fẹ̀yìn lélẹ̀ kó tó di pé wọ́n rí máàkì gbà ẹni kí wọ́n wá gbélé yìí o àríkà lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnutọ́ ń bọ̀ wípé ọmọbìnrin kan rèé o òun ló ké gbàjarè nílé ẹ̀kọ́ yunifásitì tìlú Calabar ló ti sọ̀rọ̀ o wípé ẹnìkan eléyìí tó jẹ́ olùkọ́ lẹ́kṣọ́rà tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ́n Cyril Undifon tí wọ́n sọ pé kó sì lọ́ọ́ rọ́kúnlé nílé ẹ̀kọ́ náà báyìí látàrí pé òun wà kò tọ́ sáwọn akẹ́kọ̀ọ́ wọn wá ní níbẹ̀ òun lọmọbìnrin kan ti jáde wípé a èmi náà mo kó sọ́wọ́ wọn o kódà wọ́n lù mí ní jìbìtì ara ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé nígbà tó máa ṣalábàpàdé wọn òun fẹ́ wọlé o sílé ẹ̀kọ́ yunifásitì tìlú Calabar ní àmúyẹ kan ṣo eléyìí tí wọ́n wá fún òun òun ní pé nǹkan ọmọ eléyìí tọ́ba òkè fi jíǹkì òun tá a mọ̀ sí ìbálẹ̀ wọn ni kóun ó gbàgbé rẹ̀ ìyẹn bóun bá fẹ́ wọlé sílé ẹ̀kọ́ ń bì yìí ó ní kódà iṣẹ́ wọn ń dúnkokò mọ́ òun wípé bóun ò bá gbàgbé nkíní ọ̀hún tọ́ba òkè fi jíǹkì òun òun ò lè wọlé sílé ẹ̀kọ́ náà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn ńgbà tóun dẹ̀ wò sọ́tún wò sósìn òun gba kámú pé ẹ jẹ́ kóun ó kú ṣe jẹ́ kóun ó wọlé ẹ̀kọ́ ibẹ̀ ló náà ti wá sọ̀rọ̀ ńgbà tọ́wọ́ ti tó ọ̀gá àgbà náà láti paṣẹ àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àtàwọn wàmíì tó farapẹ́ tí wọ́n ti ń túṣu désàlẹ̀ kòkò lórí olùkọ́ náà wọ́n ti sọ pé kó sì lọ́rọ́ kúnlé báyìí àwọn ẹlẹ́rìí wá ń jáde kẹ̀tíkẹ̀tí ibẹ̀ lọ́mọ yìí ti jáde ò wípé èmi náà mo lùgbàdì wọn ó kọ sísọ o ó gbẹ̀nù tán kọ́ńbọ́ọ̀kì ẹja lọ sójú ọjà. fẹ́tẹ̀ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ jèrè tó bá ní káta lè gọ́ta ló ń fi wọ́n wéra wọn òun àti ta ni níwájú ta ni òkè téńté lẹgbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ́ẹ̀nì wà bí èrò bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí a jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fẹ́tẹ́ẹ̀nì farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira eka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹ sì odidi ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu bí farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí làǹfààní yìí máa dópin. àkànṣe ọ̀sán kan òru ní Jesus City ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ́rẹ́ padà. àkókò yẹn mo lu àná bàbá dá mi mọ́gò. pé ìgbà mẹ́ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ̀n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ ìjẹ́ òkúkú nísàn onísàn ibùjí ó yá wá ilé ìníṣẹ́ bùgbé o. ajé kingdom Abẹ́òkúta. ọ̀rọ̀ ọba kẹ́hìndé adéyínká adétutù adélànwá pẹ̀lú àtìlẹyìn kábíyèsí his royal majesty ọba professor saka adélọlá mọ̀tẹ́milọ́lá olúyalọ̀ tilẹ̀takeje olúwo òwú kingdom abẹ́òkúta ni wọ́n pe gbogbo ọmọ ajé oníṣòwò ajé ọlọ́run ajé àwọn tó ń fi ajé àti gbogbo èèyàn síbi ayẹyẹ ọdún ajé twenty twenty four èyí tí ó wáyé ní saturday february seventeen twenty twenty four ìyẹn lórí omi ṣòkòrè abẹ́òkúta bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ lábẹ́ àkóso àwọn bàbá wa his excellency chief doctor dr olùṣègùn ọbásanjọ́ gcfr balógun bukinga àti israel highness sultan m ọlá yusuf olórí parapọ̀ yìí òun olú ọ̀pẹ lẹ́yẹlé ta white ni dress code lọ́jọ́ náà ọjọ́ àkò láyọ̀ o ayẹyẹ ọdún ajé twenty twenty four àjẹ́ àjà náà tẹ̀ wá ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bayelsa ti rọ́wọ́ tó arákùnrin kan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní tóní látàrí pé ó bẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ lórí torúkọ rẹ̀ ń jẹ́ maxwell níjọba ìbílẹ̀ sàgbámà ní ìpínlẹ̀ bayelsa gẹ́gẹ́ bí aṣeríkà wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló wáyé láago mẹ́ta òru lópin ọ̀sẹ̀ tó lọ yìí gẹ́gẹ́ bí ẹnìkan eléyìí tó ń gbélé pẹ̀lú afurasí náà tó sọ pé kí wọ́n má dárúkọ òun jẹ́ kó di mímọ̀ wípé ní kété tí arábìnrin náà arákùnrin ọ̀hún tó bẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ lórí bó ṣe fẹ́ máa na pápá bora òun ni àwọn ará àdúgbò òun ni wọ́n gbé jantolo wọ́n sì ti yọ̀ǹda rẹ̀ fáwọn ọlọ́pàá ẹnìkan tọrọ ọ̀hún tún ṣojú rẹ̀ jẹ́ kó di mímọ̀ wí òkú ọmọbìnrin ọ̀hún o wọ́n ti gbé lọ sí ibùdó ìgbókùsí tó jẹ́ ti ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà nílùú yẹnogua gẹ́gẹ́ bó ṣe wá sọ ó ní ohun tó ṣokùnfà èdè àìyedè àbí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ yìí láàárín àwọn méjèèjì kò sẹ́ni tó mọ bó ṣe jẹ́ o kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n ní báyìí o afurasí ọ̀hún ó ti wà lákọlò àwọn agbófinró ó kọ sísọ o ó gbẹ̀nù tán kọ́ńbọ́ọ̀kì òun náà la fẹ́ fi ká díẹ̀ lọ́sàn-án òní babájídé adéhùnmí ever blessing lájọṣe tó fi dùn tí gbọ́ngbọ́n fi kọ́ sí títí di ọ̀la tẹ́ fi pàdé àwọn ọkọ̀ míì lórí ìròyìn tó kọ sí èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n èdè mo pa kànga mi dé ó dàbọ̀. Fresh FM Abẹ́òkúta one Fresh FM 107.9. oh seven point nine oh Abẹ́òkúta. Ó kilẹ̀ falafala. Ìdẹ̀gbẹ̀gbẹ̀ rédíò. 107.9 FM. lábẹ́ olúmọ ó ṣe dáadáa fresh one oh fm Abel Kuta. láàrin La ìtàn yòókù. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó jábọ́ ó fọ́n ká. ó fọ́n á ah, ló bá tán. èso ti adégún kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n àtẹ̀yìn àti so àjàrà. bóòlù gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jábọ́ fọ́n la ṣe pàgọ́ yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. ká ṣe tòótọ́ kúnjú owó. Go to Ontagiri, programs full of wisdom. Oh, the fresh is the fresh. Papa, mama, my brother, my sister, make my dey care am. Oh. Ẹ mọ gbọ́. Fresh FM, àdìgbòǹkẹ́ rédíò wẹ́dẹ̀rẹ́ nù. No be only for Nigeria, káàkiri àgbáyé pátá náà ti ń oh, America, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc. Na Fresh FM dey made dem fresh oh. Yes, oh, o. Wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán. Pẹ̀lú àwọn ètò tó ń súnni láyé tó àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n.